الحمد لله الحمد لله الذي أوجب طاعة رسوله صلى الله عليه وسلم ومحبته وتوقيره وامتنانه أحمده سبحانه وتعالى ورسوله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشار أن تجدنا وحبيب قلوبنا صفوة الخلق عبد الله ورسوله المبعوث رحمة للعالمين بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وكل ما سار على نهج القويم والصراط المنير إلى قيام الساعة أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته فإن تقواه تسلسل طاعة خليله ومحبته وتوفيره للقيام بحقوقه وقد قام الصداقة والصالحون بأداء هذا الفرد ما جعله مسجونه بكل عصيب وقال حتى إذا ذاب الدهر في هذه الأمة وظهر تطرق واختلاف الغلو والكفاءة بحقه صلى الله عليه وسلم عباد الله وإنما كانت رسول الله صلى الله عليه وسلم عزيزة كما أتمنى الليلة في الجمعة الماضية وأما الثمرات كثيرة ومن أمرها يلي أولا الشعور بحلاوة الإيمان وشدة الطاعة وفي الصحيحين عن أنس مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ثلاث ما كنا في ولا نرى الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يكره بالناس ثانيا لرب قوله في الآخرة روى الإمام مسلم عن أنس بن مالك رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال متى الساعة؟ قال له رسول الله صلى الله عليه وسلم وما لا فقال حب الله ورسوله قال فإنك ما ما كفرت قال أنا رواه الحديث وعلي أحب الله ورسوله وأنا بكر وأمة وعرفت أن أكون معهم وإلا آمن بأعمالهم قال الحسن البصري رحمه الله أنه من أتى قوما اتبع أثارهم ولن يلحق بالأبرار حتى تأخذ بأجلهم وتتبع سنته وتأخذ طريقا وإن كنت مقصرا في الأمر فإنما ملاك الأمر أن تكون على استقامة كنت يمكن من القرآن في كتاب استجابة الدين الخلق لابن رجب رحمه الله عباد الله وإن المحبة وإن المحبة والصور مضائر على الناس إليك وهمها أولا امتثال أوامره سبحانه وتعالى واجتناب نواهيه صلى الله عليه وسلم وهذا أقوى دليل على سلك الحب وإلا تكون دعوة كافه فإن نحن من تنفيذ أوامره صلى الله عليه وسلم واجتناب نواهيه وهو القائل ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتكم به فأخذوه وما رواه البخاري ومسلم فلا اتباع سنته صلى الله عليه وسلم قال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله اليوم الآخر وذكر الله كثيرا سورة الأحزاب الآية واحده والشهود فانت التحكم بلا شيء في جميع شهود الحياة قال تعالى بلى وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجد إلى مستيقظة من القبائل ومستسلمين المستسلمين سورة النساء الآية الخامسة والستون رابعا ومن مقابل ما حفظت صلى الله عليه وسلم كان فضل تكون وتمني لنفسه وشوقه إلى لقائه صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أشد أمتي من الكفار ما يقولون بعدي يود رحمه فهو عالي بآله وماله خالصا وأمي محمد صلى الله عليه وسلم أشوق إلى معرفة شريعته بطلب العلم والنهج بالكتاب والسنة ومحبة من أحبه وعداوة وعداوة من أعداه ومكر في النفس وكف عنها وبعظيم والأدب معه صلى الله عليه وسلم واستثار من الصلاة عليه إلا ذكره واشتغال بسنته قولا وقيلا ودعوة بارك الله لكم في القرآن العظيم ونفعني الله وإياكم أستغفر الله ọba tí ọpẹ́ nínú ìwà pátá ọba àkọ́kọ́ ọba àgbẹ̀yìn ọba tí òbí wọn ọba tẹnìkan òbí ọba tó sọ wa láti túnbọ̀ tó kọjá ìyá tó ti ń jẹ ní túmọ̀ kò ní abẹ́lẹ́ ọ̀sán sáré ọ̀tá ẹ̀rẹ́ túmọ̀ kò ní náà ọlọ́run ti àpèlẹ́ ọ̀rọ̀ má sì láti mọ̀ fún wa wọ́n àjọ àwọn ọmọ ìlú rẹ̀ àwọn abẹ́lẹ́ ọ̀sán sáré ọ̀tá ẹ̀rẹ́ ibi tí wọ́n fi wọ pátá ọlọ́run máa ta ìyọ̀ láyà ọ̀la ìlúgbó láyà yọ lọ ọba tí a mọ̀ fẹ́ sí òun náà ni wọ́n ti fẹ́ gbé ó ti ní máa pèlè àlejò Muhammad sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀rẹ̀ ó ti ní ẹ̀sẹ̀ ọ̀tà nínú ẹ̀rọ ti ní ilé àdìmọ́jú oṣù tó yẹ lọ́wọ́ ẹ̀rọ ìdílé ó kún wá sí nínú àbàbà rẹ̀ nínú agbo lórí oṣù tó yẹ ní ìdàgbẹ́ kí ìwọ̀n gbọ́dọ̀ má sí ìgbẹ́kẹ́ pé ọ̀ràn ẹ̀yìn ẹ̀sẹ̀ mi ọba yà wá sí àti ọba náà nínú ọba náà ẹ̀yìn ìgbẹ́ ọba náà gbogbo tí ó lè wé ọlọ́wọ́ ọba náà lè mo jẹ́ ìtọ́kùtọ́kùn pé kò sí ọba àmì ìta ọba ní olóyún kọ̀lọ́lá jọ kọ̀lọ́lá lé ọ̀kan ṣoṣo nínú ìrètí rẹ̀ ọ̀kan ṣoṣo nínú òṣè rẹ̀ ọ̀kan ṣoṣo nínú agbára rẹ̀ ọ̀kan ṣoṣo nínú káàkiri nínú tó òòyàn pátá òsì ọlọ́run ọba àlejò ọlá gbogbo ìlú ìjọ ọlá tọ́lọ́run ní ti ẹ̀yìn tọ́lọ́run ọba ní ti ọba ní ọba akálẹ̀ ọba alágbára lórí gbogbo nígbà ìdílé ẹgbẹ́ aṣáájú wa àyẹ̀dí ọ̀gá wa ẹni tí wọ́n ti bá àwọn gbogbo ẹ̀dá pátápátá aṣáájú ló ń gbé ọmọ níbi ara pátá láì tó ti bá àyè èyí àlejò ọ̀sán mọ́ sọ̀rọ̀ wá wà lóò fẹ́rẹ̀ ẹ̀rú sí ọmọ yìí òkú sí ọmọ yìí. a ní ìṣòro wá wà lóò fẹ́rẹ̀ ó ní èyí ní aṣáájú gbogbo ọmọ níbi ara pátápátá tó bá ilé àti tó ti bá àyè bẹ́ẹ̀ ó ní kò sí bára ní bẹ́ẹ̀. ó ní èdè ní àkọ́kọ́ tó ti tẹ̀ èdè tó ti tẹ̀ bára ní. èdè náà ti bẹ̀rẹ̀ àjọ tí wọ́n tẹ̀ ìtẹ̀ ẹgbẹ́ ìyá náà èyí ti ti bára ní lò tó lọ bọ́ ọ̀dọ̀ wa àlejò sẹ́lẹ̀ ìjọba ọlọ́ọ̀kùn máa bá àlejò wọn. àwọn aráàlẹ̀ àwọn ọmọdéyìn rẹ̀ èyí ká ìlú gbẹ̀rù tó àti ojú ọ̀dà èyí tí wọn máa lò ìbẹ̀rù náà lọ́wọ́ wa ní kọ̀ọ̀kan àti gbangba. à ń pè wá sórí pé ká ìbẹ̀rù ọ̀hún wa ká ti fẹ́rẹ̀ àgbo wa gbogbo àbáfẹ́fẹ́ pátá ìpínlẹ̀ pé ìbẹ̀rù ọ̀hún wa ìlẹ̀ ni a máa fi rẹ̀ òun dá máa rẹ̀ òun náà ni ó máa darí wa ẹni pé ìbẹ̀rù ọ̀hún wa ò sì gbogbo ó sì pàtàkì gbogbo ẹ̀ pátá ìta bùkátà yóò máa ń bẹ̀rù ọlọ́run bá bẹ̀ ìjọba tí ẹ̀ lẹ́yìn asán rẹ̀ bí yóò ṣe ìròyìn ṣe bẹ́ẹ̀ tó fi lé wa lọ́wọ́ fi ní á dé ààrẹ ìgbé bẹ̀ látara ti fi lè látara ti kò sí bẹ̀rù ọlọ́run bá. àwọn ìgbé ó tún lọ sí ẹ̀kọ́ wà ní oṣù kẹta oṣù tó bá dúpọ̀ ìgbà bí yàrá ìwà fún sọ̀rọ̀ lọ́wọ́ àlè òṣèlẹ̀ ilé ẹ̀rọ ti ìṣẹ̀rù fún صلى الله تعالى عليه وسلم لدي كنتين وقفتي لكن من الباري إيه كنتين قلنا شيئا إنت يتاكي إنت يتاكي لكن من أجل محمد صلى الله تعالى عليه وسلم يا خوال خطير ولم إبراهما قلنا يجيو يجيو إنت بجدا لحظي يقاكي يوم تحوليني صلى الله عليه وسلم nípa títẹ̀lé ààyè àyẹ̀fẹ́ tímọ́tímọ́ tọ́wọ́ ọba àlejò ọlọ́run láàrin àwọn ìwà. ẹ̀rí pé adébẹ̀mọ̀ sọ́mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ó ní kó pẹ́ kó ti dára fún apáta ọ̀pọ̀ náà mú àtúkọ̀ pẹ̀lú ìṣòwò àtúnwọ́lẹ̀ tẹ̀lé tí wọ́n ti fún wa. ìṣì ìbá ìjà ló wá sílẹ̀ sẹ́yìn àrùn sẹ́lẹ̀ pẹ̀lú ìṣẹ́ tó ti fún wa. bí làtàkọ́jọ àbákí wọ̀nyíjà abúlé ìbọn kọ́ máa tí ọ̀rọ̀ tí wọ́n túmọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní wọ̀n àti ìlọ àtàkọ́jọ ní wọ̀nyíjà ṣùgbọ́n ọ̀gbẹ́gbẹ́ ti ṣe wípé dàrí rẹ̀ lọ́gbà ẹni tó wọn máa yọ ọ́lá tó wá sọ dàrí rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ní nínú kábẹ̀rẹ̀ ọlọ́run ìjọba ọlọ́run máa yọ wá ju wa pé ẹ̀ǹtà gbọ́dọ̀ níbẹ̀rẹ̀ torí pé lẹ́yìn ìfẹ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ ìrẹ̀lá tù ẹni ìdúkọ́ ẹni tá a máa gbé tó di ewu ẹni tá a sì di àwọn kùsù bẹ́ẹ̀ lápẹ́kọ̀ ni àwọn ọ̀pọ̀ sábàbí wọn ká má sọ̀rọ̀ náà wọ̀ ọ̀sẹ̀lẹ̀ àwọn ẹni lè láyé òkun ọ̀pátá ni wọ́n gbé pẹ̀lú ọ̀rọ̀ yìí nípa aráàlú wọn ní kékeré ni wọ́n tó mú àdéhùn àwọn ká má sọ̀rọ̀ wọn wọ̀ àlẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ wọ́n sì mú lẹ́ni tọ́jú ilé ọ̀yọ̀ bí èèyàn ó gbó lọ́yẹ̀ fún ìpàdé ọlọ́run bá nínú àìsàn kan òun ọdún òun òun òun kan tó bẹ́ pé ọlágbára fún àwọn mùsùlùmí látara gbogbo ni ó kù yìí nígbà tí wọ́n bìbẹ̀ rẹ̀ àníbi ni àwọn àwọn mẹ́ẹ̀ẹ́dọ́ àwọn àwọn àádọ́ta àtẹ̀yìn sí àníbi wá ní ẹ̀yìn ẹ̀sìn òsì tẹ̀lé bá wí pé àwọn là ń jẹjà pé à ń jẹjà àníbi sọ̀rọ̀ náà náà ó ní ẹ̀sùn wa rẹ̀ ká máa ṣe dàlọ́ ẹ̀yẹ méjì kò nílò. ṣé wá wá sí ọjà ń ṣe wá wọ́n ti fẹ́ ẹ̀kọ́ wá rẹ̀ ẹ lọ́wọ́ sí ìjà wa o ẹ̀ bá tó ṣe ẹ̀ lọ. ẹ̀rù wa ni mo sọ fún wọn ọjà ṣe wá ní o wọ́n ti wá lọ́jà ní o kíkí tó kí sí ẹ̀nìkẹ́ni ẹ̀dúró ẹni ìkú nílẹ̀ ogun lọ. sọ́ọ́lá tó gbà ní ìwà wa sọ fún wa pé àwọn òṣùnú àti wíìlì báwọn òṣùnú alára ni wọ́n tó pé ẹni èso náà ó máa ń bá ń sọ wà lẹ́gbà ní ìmọ̀ àti ìmọ̀ à ọlọ́kùn ní ọlọ́kùn ní. ó ń ṣe bíi pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí ó ń bọ̀ lórí títì rẹ̀ tí wọ́n bá ẹgbẹ́ ọlọ́kùn ní. lórí ẹ̀gbẹ́ ìṣẹ̀lẹ̀ àkọ́rẹ́ rẹ̀ àlùkọ́ọ̀lù àwọn ọ̀pọ̀ tí wọ́n lò ti sáàbẹ̀ tí wọ́n lò sí ẹsẹ̀ títí ní àdìgbò àwọn ọ̀gá ẹgbẹ́ ìwọ̀n ojú omi yẹn. àwọn kèké tí tó ń dà àwọn tí وقد شاء أن رسول الله صلى الله عليه وسلم قد كفي قلت كان الرسول عليه محمد صلى الله عليه وسلم ولكن يقول هو وقلت وقلت àwọn tí wọ́n wò fún owó yóò bàbá àwọn mẹ́rẹ̀ bàbá. Bàbá wa kọ̀yà ká ó wá tó ní sí nípa gbogbo tí ó bá lè sọ̀rọ̀ sáré mi jẹ́ àbí mi kọ́ máa tẹ̀lé sí. Títí tí ọwọ́ kan nínú ọwọ́ ti ẹ̀fẹ́ fà á. Àbọ̀wọ̀ ń bá ti sí mo ti ọ̀rọ̀ wa lò. Àkọ́lẹ̀ ti yẹra pé tó bá ti mẹ́tí ọdún ogún lọ́wọ́ àṣùkò. Yóò wá jọ lóye ọdún ọkọ́lẹ̀ ká lè ṣe. Ó wù ú sí ilẹ̀ ìyàgbẹ́ wa, Màkánà ìfọ̀rọ̀wọ́ àlọ́ nígbà yàtọ̀ òun ni wọ́n ta lọ́nà pátápátá nínú kàkà tí ọ̀pọ̀ ti bá òun lé àwọn ará. ẹ dákun mẹ́ ní àwa ní ìṣẹ̀lẹ̀ oníṣẹ́ ìṣòro tí èdè ìlú ìdìbò yẹn báwọn ọ̀há àti ìdílé bí wọ́n ti lè ṣe ní pé ìdí ń jẹ́ ìdí àlejò yẹn fún pàǹtẹ́ǹtì ẹ̀ èyí ti lé àwòrán fún wọn ṣe lẹ́nu wọn gbà. alẹ́ sọ̀rọ̀ náà wà lọ́sẹ̀rà nígbà àwọn ọ̀gá àti sọ̀rọ̀ ń Ọ àtẹwò ìtúnyà ọmọ ìyàwó ọlọ́run ọba ní ẹrú rẹ̀ ká kó kébù láàrin tí ó ayé tàbí kọ́ máa òun. ẹrú rẹ̀ wá fún pípọ̀ máa òun ni. kọ́ àwọn bọ̀rọ̀ bá ti jẹ́ báyìí fún ọ̀gbọ́n àlejò o àwọn bá ti ẹbí ó lè sọ fáwọn ẹbí ìjọ mi. àbíkí ìlú sọ ní ọwọ́ òun tí wọ́n mú bẹ̀rẹ̀ nù kọ́ máa bẹ̀rẹ̀ kà ẹ̀kọ́ máa bọ̀ ọ́dọ̀ ọwọ́ á lóun kókó wọn máa bọ̀ ọ́dọ̀ náà. ìgbà tí wọ́n kọ́ mi lọ ní ìjọba wa ni rẹ̀ títí wọ́n wọ ní ìlú. ní ìgbẹ́ tí wọ́n ní àwọn ọ̀rẹ́ kò jà wọ́n lẹ̀ bí wọ́n ṣe ń lọ sí ìlú wọn ní ọ̀gbìn náà. tàbá sọ̀rọ̀ alẹ́ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ àtúnṣe rẹ̀. Òun àtàwọn ti ti ìwọ̀n jọ ń gbéra báwo wá fi sáré síwájú lọ sáré lẹ́yìn tó máa sáré síwájú lọ sáré lẹ́yìn kí ló dé ìrìn àdúgbò yìí òṣà títù bàbá fẹ́ bá wá lọ́wọ́ tó ti yọ òun wọ́n bá yẹ ìlọ bá dá ọjọ́ tó ti yọ òun tó bá gbà àjọ àwọn tó gbé ìdìbò bẹ́ẹ̀ ẹ bá ń tó wà ní ọgbà wọ́n wá ń sí ẹran rẹ̀ ní tìrìtìrì táyì. wọ́n ń sọ pé ibi ìṣẹ̀lẹ̀ kan ní báwo wá ti dùn ọ́tọ́ wọ́n ti tún mọ̀ padà bá àti ilé ẹ̀kọ́. ó ní bá òmùrọ̀ kí ara tó máa ń lò báyìí wọ́n ti ẹ̀rọ òun tó lè ta ẹ̀rí sọ̀rọ̀ bá wọn ta ayé àlè bá yọ̀ sí ọ̀dọ́ àyè òun yọ sí wọn. a ó fi mọ̀ pé ìfẹ́ tí wọ́n ti kọ́lọ̀ nígbà tá a lè fi mọ̀lẹ́ bọ́ wà nígbà ó jẹ́ ìdí ẹwà tí bá bí ọlọ́run sọ̀kọ́ ìsọ̀kọ́ ìlọ́run mọ̀ sí ìtumù sọ̀kọ́ ìsọ̀kọ́ ìsọ̀kọ́ gbogbo báwo yẹ máa ní ọ̀la yẹ kó ti sọ gbogbo ìpàdé ní ìgbòho gbogbo báwo yẹ yẹ máa ṣe ọ̀kọ́ ìsọ̀kọ́ ìsọ̀kọ́ mo ti pàdé ní ìgbòho kọ́lọ̀ tó ń pàdé ìgbòho gbogbo báwo ni wọ́n máa ṣe ẹ̀rí pé wọ́n ti ṣe ìjọ lágbára ní ìmọ̀ọ́sẹ́ bí jẹ́ sí àwọn ènìyàn náà wọ́n máa ní mọ́nìfà wọ́n máa fẹ́ sọ̀ wọ́n máa fẹ́ sí jíjẹ́ ìdí òdodo pẹ̀lú àwọn ọmọ tó máa ń sọ̀rọ̀ bọ́ ọkọ̀ wa lórí ọ̀sẹ̀. gbogbo ní ọdún bàbá wọ́n ń pèsè àwọn ìlú ọ̀gá rẹ̀. níbi ọwọ́ ní àdébí pé á yóò ń gẹ́gẹ́ bí ìlà àdébí ọ̀pá ìpínlẹ̀ náà ti ti ọmọ àwọn àdúgbò mi. á àdúgbò tó ti sí àràpàdà rẹ̀ ní gbogbo báyìí gbọ́ àlejò tó ń bá wọn lè yọ o ọlọ́ Àwọn ọ̀rọ̀ kan náà sọ̀rọ̀ máa wọ̀ ọ̀tọ́lá àwọn ìsáájú wọ́n pe láwùjọ púpọ̀ jù wọ́n pe láwùjọ nínú òṣìṣẹ́ àkóso yẹn. Títí tó fún wa di pé ìlú ní pẹ́lú yẹn tó padà wá wọ náà ní mọ̀ yìí bọ̀dọ̀ àwọn ọ̀tàtà ìlú wọ̀ ìlà wọ́n ti rọ̀. Níbi tí ẹ̀yà àtẹ̀yà ti padà wá sí tẹ̀lẹ̀. Níbi tí tọ́jú níbi tí ẹni mùsùlùmí ọ̀bàrà wàá pè wọ́n yẹn wọn ló wọ̀ ìjọba àṣejù àti èkó nípa àdébà Muhammad ọ̀bàrà wàá gbé láwùjọ ìjọ ọmọlẹ́yìn àdébà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀sílẹ̀ ìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ nípa ti sáájú náà wọ́n tún wọ́n ti lọ nípa pé níbi àmẹ́rin ọ̀ràn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ṣùgbọ́n ìjẹ́rìí tó ní àwọn oṣù kan pẹ́ẹ́lú ìjọba níbi àmẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àgbẹ̀sílẹ̀ yóò ní àwọn òun ni aṣọ́rò bí ṣàdáwà ìmáàn wọlé ìtọ́ra. ìmọ̀túnra ìmáàní bí ìtún tí a dùn ìgbàgbọ́ àti a dùn títẹ̀lé ẹni tó wọ́n ìgbàgbọ́ ìgbàgbọ́ àdìsílà yóò máa ní bí àdìgbàgbọ́ ní ara rẹ̀ yóò máa rí bí pé òun tẹ̀lé tọ́lọ́ mọ́ bá àlejò ọ̀la yóò máa ní àdùn títẹ̀lé tọ́lọ́ mọ́ bá ẹ̀rọ ìgbà tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbàgbọ́ láti ní àbọ̀wá náà ti lọ́ọ́ gbàgbé ìwà kọ́lá ní sọ̀rọ̀ mọ́ àwọn ọ̀sán ó ní ìfẹ́ mẹ́ta kan lé wọn ni wọ́n ti máa kúlẹ̀ sí lẹ́sẹ̀ẹ̀ta yìí ẹni tó bá ní ilé wá wà nínú rẹ̀ ìyọ́n bí lẹ́sẹ̀ẹ̀ta yìí ká lára rẹ̀ ẹni nǹkọ́ nínú ìgbà tẹ́tẹ́ àti ìgbàgbọ́ máa jẹ sí i tí wọ́n lè alákọ̀ọ́ alẹ́sẹ̀gbọ́ ọ̀rẹ́sẹ̀lá ó ní ayé fún ọlọ́run ọ̀ṣunrú àkàtà ilé ní máa tù àkọ́mọ́ ọ̀sẹ̀ tí ọlọ́run àtàlẹ́bí èèyàn ní ìṣẹ̀lẹ̀ sí gbogbo ìgbàlọ́ pátápátá ó kàwé wáyé wọn àti ìwà

nígbà wọ́n fi ń ṣe wá àgbọ̀pọ̀lọpọ̀ wa pé ntọ́nà ọ̀fẹ́ ní sáré lè fi rìn láàgbọ́ máa bá abẹ́rẹ́ ọ̀fọ́nà sí ọ̀rọ̀ ọ̀dùn ìyẹn ní ibi tí ìṣirò ìfẹ́ wò sí náà máa ní yóò bí àdúgbò la nínú yẹn. nígbà tó jẹ́ pé àdúgbò ní tọ́wọ́ ìfọ̀ ní sáré lè fọ́ ni ẹ̀rọ mi lọ́wọ́ àwọn abẹ́rẹ́ ọ̀fọ́nà ní ọ̀rọ̀ fún wa ní. ẹ̀jẹ̀ àwọn ọ̀rẹ́ ọ̀nà púpọ̀ ìbànú ẹ̀. Oníṣẹ́ nígbà tẹ̀lé ìfọ̀nù pé inú tí ọ̀wọ́ jẹ́ àdáwọ̀ ìmán àti ìgbàgbọ́ àyẹ̀ fún ọ̀nà ìwà ọmọ ọ̀ṣun àkàlẹ̀ rẹ̀. Ó fẹ́ tọ́lọ̀ wọn àkàlẹ̀ bí ìdílé tó ti fún ọ̀hún ìtàlọ́. Ìjà wọn rò ọ̀rọ̀ ojúmọ̀ àtọ̀wọ̀ rẹ̀. Bó ti jẹ́ kí túmọ̀ lọ́la tó láti ètò ọ̀pọ̀lọpọ̀ láti lórí kí ìwé ìdílé jùmọ̀. Nígbà ọ̀pọ̀lọpọ̀ ní wà á ti di pé àtẹ̀kí ìrànlọ́jùmọ̀ òmìnir àfáàmọ́ bá lọ gbọ́dọ̀ tó ọ̀rọ̀ tí ìlú ìfẹ́ ká lọ́lẹ̀ yẹn. wọ́n kọ́ ẹ̀kọ́ ìfẹ́ ká lọ́lẹ̀ yẹn ọlọ́dún ọlọ́dún tó ọ̀rọ̀ fún náà ní kò láyé lọ. torí pé kí ni ọ̀rọ̀ tí ìlú ẹ̀kọ́ ọ̀rọ̀ yẹn lẹ̀ yẹn ti ti pàtó ní sọ. ìgbà yẹn tó ọ̀rẹ́ lálẹ́ yìí. Wíṣí ìṣe ẹ bá ń sọ pẹ̀lú ìtẹ̀síbíà ìgbẹ́sẹ̀ ní ọdún yìí ẹ bá ń sọ ọ́ ọ́nà òun àti ilé. Àwọn ọ̀sẹ̀ ni ìlú ìṣòwò àgbàgbọ́dá lè lù ú. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ìṣòwò ọ̀nà ìṣòwò ọ̀rọ̀ ẹgbẹ́ yóò fi kúrò láyé náà yẹn nígbà yẹn sọ wọn. Olùgbé mi yìí ṣe pé kí ọmọ ìwà àtìkà lẹ́yìn ìdẹ̀lẹ̀ wá. Yìí ṣe pé kí ọmọ àtìkà lẹ́yìn ìdẹ̀lẹ̀ wá. Ṣé bí ọ̀pọ̀ ọmọ ọmọ mùsùlùmí wọ́n fún àwọn Christian ṣùgbọ́n àti. Ṣèlú wá bèèrè ọ̀wọ́ ẹgbẹ́ à sí ìdẹ́kọ́ pọ̀ rárá ní. Ọ̀pọ̀lọpọ̀ sí ìwọlé pé àwọn ẹgbẹ́ bàbá ìṣẹ̀sìn wọn. Ṣùgbọ́n tí wọ́n ọ̀pọ̀ nínú fáìlì wọ́ọ̀lù lára yín iye tí àwọn oníṣẹ́sì tẹ́lẹ̀ tọ́lẹ̀ ní lẹ́sì ní nàìjíríà dára yìí ní ọ̀fẹ́ tí èmi ìsìláàmù lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́lẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ọ̀nà wọ́n wọ́n á lọ́pẹ́ sí òkú àti jáde tó wá lẹ́yìn mẹ́ ìdílé tó gbàgbọ́ ọ̀pẹ̀ ìjáde ọ̀pọ̀lọpọ̀ Tí tí wọ́n ọ̀tà rẹ̀ tí wọ́n àwọn agbáṣe ọlọ́pàá orí ìwọ̀ tẹ́lẹ̀ yìí. Wọ́n ti tẹ́ ọ̀rẹ́ ẹ̀sìn ní ara ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ní ilé ẹ̀sìn lọ́wọ́ ni wọ́n. Ṣùgbọ́n yìí tí wọ́n ti tẹ àwọn ọlọ́pàá Wọ́n ti tẹ àwọn ajínigbà agbọ́ọ̀rọ̀ àpọ̀. Aláàbò náà ní Dàrẹ́tọ̀ ọ́fíìsì ọrụ ó sì jẹ ìyẹn olùdókòwò ó lè máa sílẹ̀ ó ti jọpọ̀ rẹ̀ ní sílẹ̀. Ilé ìlú tí wọ́n wá àwọn sílẹ̀ ọ̀hún bá wọ́n ti sọ̀rọ̀ ní bíbí. Èmi bá wọ́n sọ̀rọ̀ ní bíbí rẹ̀ ní ọ̀sán rẹ̀. Tàbí Nígbà tí èdè tó ń jọ àtàlẹ́ ní. ṣùgbọ́n wọ́n bá wọ pé ìjà adé yẹn pàtàkì púpọ̀ jù ìjà adé adé yẹn pàtàkì púpọ̀ jù ní ìlọ ìra wọn bọ̀wẹ̀ tàbí fún ọ̀rọ̀ ọ̀fẹ́ wọn bọ̀wẹ̀. wọ́n sọ pé èmi ìwé ti sẹ́kẹ̀ ẹ̀sẹ̀ ìkọ̀wà ìbálí ọlọ́ọ̀wọ̀ ìbára wọn àbẹ́sẹ̀ ìbára wọn ọlọ́ọ̀wọ̀ ìbára wọn títí àti ẹgbẹ́ òfin compromise afẹ́ ìjà ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ọlọ́run àtàlẹ́ tí ẹ̀bá ti fẹ́ mẹ́mọ́ wá àlùkò sí sí èlò máa ṣe. Èrè ìbẹ̀rẹ̀ yìí tó máa sọ fún pé akọ ìrìn dáàbò ọlọ́run bá pa àpẹẹrẹ yìí ọlọ́run ọ̀gbẹ́ ti fẹ́ tọ́wọ́ mẹ́rin náà ṣe yẹn. Bí ṣe ń pín in wá sí ọ̀dọ́ ara gbẹngbẹ́ àwọn tó fún ọjọ́ ọlọ́run Ìyá ìyá àgbẹ̀mọ̀ pé ibi tí ẹ̀yìn orílẹ̀ ayé wọn lábàrà ní àwọn òṣìṣẹ́ àdéhùn oníṣẹ́sẹ́ ààrẹ tẹ̀lé mú lẹ́lẹ́ fún ẹ̀rẹ́ bí mú lẹ́lẹ́. Ẹ̀rí bàbá tí mo rí láyé yẹn ó kéré dandan. Ó kéré dandan bó bá jẹ́ kí wọ́n tẹ̀lé sọ́wọ́n ni. Ṣùgbọ́n kò sí tó bà á. Ṣàdáyà ìmọ̀ àdùnúgbàgbọ́ òun rẹ̀ sí. Àdùnúgbàgbọ́ mi. Ìkẹta èsì fọ́lọ̀ nọmba wán kì í ṣe fáwọn ènìyàn nọmba wán. Wọ́n ìfẹ́ mi ìlú mi pìfà ọ̀pẹ̀ lè rí sá owó sí ìjọba àwọn ọmọ lórí ọmọ ọ̀gbọ́n tàbí lórí ọmọ méjì owó èdè nígbà kò ní sá yóò sá owó lọ́sẹ̀rẹ̀ ní ìlú tí ó máa owó sí kò sí lè kọ́ sọ owó ní ilé ọ̀pọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ wa pẹ̀lú ní ìlú tó kù wọ̀nyẹn lórí ọ̀rọ̀ nígbà tí ìfẹ́ràn àtìlọ́wọ́ àtàlẹ́ ìrànlọ́wọ́ àtìlú ìlú èyí ìfẹ́ ọjọ́ sátọ̀dé àti ìwádìí ọmọ ìlú máa ń bá wọn sọ́ọ̀bù. láàrin ọ̀pọ̀ ọjọ́ méjì dájú ọjọ́ méjì láàrin ọjọ́ méjì ọjọ́ máa ń bí ọdún yẹn ìwà abẹ́ ti sọ́ọ̀bù lọ. ìgbésọ̀tọ̀ ní abẹ́ mi yẹn yóò ti sọ́ọ̀bù ọ̀pọ̀ ọ̀pọ̀ wọn bá lọ lé tẹ́wú yóò abẹ́ ti tí ọ̀pọ̀ ọ̀pọ̀ ní mọ́ ó bá wọn gbé ọdún àwọn nítorí kí ni orí kékeré tó ti ọdún wọn àtàlẹ́ ti mọ̀ ọ̀gbá mi oníṣẹ́ wọn ti kúrò láyé èmi ti parí ju èmi tọ́wọ́ ti kúrò láyé èmi ti parí oníṣẹ́ àti bíbélì ìjà ó wọ nígbà èmi ti parí ju èmi kò sí wọn ẹlẹ́yìn rẹ̀ wọn ayé ẹlẹ́yìn wọn ti di ọmọ bá di ìjọ ọkọ̀ wá sí ìjọ nípa ìjẹ̀lẹ̀ yìí wọn bá bá wọn bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ kò sí parí lẹ́yìn rẹ̀ kí wọ́n wá sí ìjọ ọ̀sẹ̀ yẹn ìgbẹ̀rẹ̀ ọ̀sìn ìbá àti ìjà tó àti lọ́dún àti lọ́dún àti kí ìwé tí ẹ̀rọ ní ìgbà wọ́n ṣàyẹ̀wò. Tí ẹ̀rọ ní ìgbà àwọn ní ìgbà òun yẹn máa ta olùdí tí kò bá ọ̀rọ̀ ọ̀ba olùdí tí kò bá àdìgbà nípa màkàmà ìsọ̀rọ̀ kí ló fà á nítorí kékeré ìsọ̀rọ̀ àti ìtàlẹ́bí ìgbà wà ní. Ọ̀pọ̀ ọ̀rọ̀ náà ti pé wọ́n wá ti gbọ́ ọ̀gbọ́n àmà òye yóò lọ ọ̀pọ̀lọpọ̀ òtún tó wà bọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀fọ́ ẹ̀ ń tó ni. Òtún ọba ti pírísítẹ̀ ṣẹ̀dá ní tó wọ̀ sí. Ṣẹ̀dá ní ẹ̀ka ní ìṣẹ́ oṣù wọlé. Ọ̀rọ̀ wọn wọn wọ́n ní bẹ́ẹ̀ ṣẹ̀dá ní ìṣẹ́ lọ. Wọ́n àti wọ́n lè fi sọ̀rọ̀ sí. Ọ̀rọ̀ ní ìṣẹ́ ní ìṣẹ́ wọn ti ń kọ́ ọ̀rọ̀ wọn ni. Bẹ́ẹ̀ ló máa mú ọmọ ẹ̀rọ wọn lè máa tó. Yọ̀wọ̀ wọn já kó bá. Ọ̀gbọ́n ọmọ ẹ̀rọ èyí tó tẹ́lẹ̀ wà pẹ̀lú ìrìnàjò ọ̀pá. ẹlẹ́ẹ̀kejì tí ìlú jọ ọmọ mi ẹgbẹ́ rẹ̀ kò wá ní ìṣẹ̀lẹ̀ fún kíkà o nítorí ìṣẹ̀lẹ̀ ìlú ti lè bẹ̀rẹ̀ àmì ara rẹ̀ gbàgbọ́ yìí. bákan náà èyí tó kí ìrìn kọ́nira kó padà sí mo wà ìpèsè. jẹ́jẹ́ bí ó ti kọ́nira lẹ́yìn rẹ̀ gbọ́gbọ́ ìṣòro títà ìwé tí wọn yẹ yorùbá ọlọ́run ìṣòro ìṣòro wọn ní yorùbá gbogbo bọ́lá ní ti ẹgbẹ́ tí wọ́n fi lẹ́yìn lórí gbogbo ọ̀gá ẹ̀rọ yorùbá títí tí wọ́n ti bá ìgbà wọn lọ́wọ́ èdè lábẹ́ títí tí wọ́n ti bá lọ òkè èdè lábẹ́ ọ̀gá èdè lábẹ́ ọ̀gá wọn wáyé nínú wa kò ní ká ní sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tó la ó ní lè jẹ́ ọlọ́pàá náà ní ìlú rẹ̀ ó ní lè jẹ́ lájẹ́ ẹ̀kọ́. bí wọ́n wá ti sìn sí ìwà àtẹ̀lé ní ti sùn rẹ̀ ìwọ́n ti báyẹ̀ ojú ló ti tún sẹ́lá á àárọ̀ rẹ̀ ti kó lájẹ́ ojú ti ká jáde sí o wọ́n bá wá sí òkè ẹ̀sẹ̀ wọ́n lè fẹ́ ṣe nígbà yìí ọmọ tó ti ti fẹ́ nígbà tẹ̀sán wọ́n lè Bàbá ẹbí ọ̀pẹ yìí, ìtọ́jú tí ọ̀pẹ yìí yẹn, gbogbo tí ọ̀pára wọn máa ti tèmi wọn. Títí èyí ti ta kó kíkó òun ìdèmí ní ajẹ́kúndé ìlú àdáyọ̀ ìmọ̀ràn. Ó kéré ní ọ̀pẹ àti bàbá tuntun ìjẹ̀kùn. Nínú ìṣòfin tí ń dẹkùn ìlú ìjọba Muhammad Sọlá Àlùfáà, òun ti èmi ọ̀pẹ̀ wọn papọ̀ tí wọ́n lè dá òkè yàrá. Inú àdúgbò tí a kọ́ ní ìgbéga, àdúgbò lórí arábìnrin tó wá pa àbáwá náà tó rí wá pa ìdí wọn tó wà ní tòmọ́tà sọ̀rọ̀ ìlà lẹ́bí. ìjọba ìsáyì ti á lọ ọdún àbíkú wọn tó ní ẹni wọ́n bàbá dára àbíkú ní kí ni wọ́n fẹ́ tẹ̀sán káyọ̀ sáyì ti á lọ ẹ̀wọ̀n ìjọba nígbà tó àwọn kí ló ń pèsè kálẹ̀ ìdílé wa ní báwa náà lè fi kí làwọn náà pèsè kálẹ̀ fi kí

ẹni wọn fẹ́ kí lọ́dọ̀ yìí ṣe lọ́dọ̀ yìí lójú bọ̀ àkọ́kọ́ ra wọn ọlọ́run ní ṣe èdè ọlọ́run ní ṣe èdè náà nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ àwọn èèyàn lè rè kí ló ń parí sí ìṣúná ìṣúná ó lè fún gbàgbọ́ rí wọ́n lọ sí ìlẹ̀ ìṣúná ọlọ́run àbẹ̀rẹ̀ ti jẹ́ gbèsè sí àkàrẹ̀ àti ìṣúná jẹ́ ìmọ̀ àbẹ̀rẹ̀ àbáwọn akẹ́kọ̀ọ́ yìí ẹ̀rọ akẹ́kọ̀ọ́ yìí tẹ̀lé rẹ̀ èmi ní ti ọ̀rẹ́ rẹ̀. mo ti tẹ̀ ẹ́ mo ti tẹ̀ ọ́ bí mo ti tẹ̀ ọ́ bí ìdí sì mo ní ẹ̀ ń wà papọ̀ bí ìpínlẹ̀ ní bí ìpínlẹ̀ ti wọn. iṣẹ́ ìṣòro ìṣòro àti wá sí òṣèlú gbúgbọ́ òṣèlú pàdé bí ṣùgbọ́n gbà tó ní ìtọ́lọ́ èyí lè pàdé bí yóò kí n máa bá pẹ̀lú wọn gbogbo ẹ̀ka fẹ́ lọ gbogbo ọ̀la àdúgbò tó ń wọn wá. yóò ní mo jẹ́ ọkọ̀ bí tí ó bá pàǹtẹ̀ sí ni wọ́n làwọn sàábà ìjọba àlejò

èèyàn wọ́n láti ṣàkóso yẹn dáadáa àti mọ́tẹ́kẹ́yà náà wọn kí ni àwọn ní ilé tó bá wá tẹ̀lé gẹ́gẹ́ ọjà kú rẹ̀ tẹ̀lé ní ibi ìjẹ. Ìyí tó bẹ̀rẹ̀ tó ń gbọ́ mi pé àìsẹ̀ kúrò náà alàlì alàlì ti kọ́ ọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ tó dóore. Lá òòlù rẹ̀ tàbí fún wọn, òòlù bàwọ̀ yìí fún wọn, òòlù bàwọ̀ yìí fún wọn. Lọ́dẹ̀ láti èso máa ń ìwọ̀n bá tó báyìí ní ìfẹ́ ní ìfìyẹ tó ń bí ní orí agbórí ti wà nílẹ̀ bí òun náà lè dé tó wọn látara bẹ́ẹ̀ sọ ọlọ́run ti gbà ọgbẹ́ wọn. ara èyí jẹ́ èso tó èso ni kí ni ìlú sọ̀rọ̀ wá ọ̀rọ̀ ìṣẹ́lá yìí inú àwọn àmì táàbù máa ń táàbù kí ni ìgbà ní sọ̀rọ̀ wá ọ̀rọ̀ òun tó tọ́ ó ní ìdí mo má kọ̀ fún yín láti tẹ̀lé ẹ̀jìnlẹ̀ sí i ìdí mo má kọ̀ fún yín ẹ̀jìnlẹ̀ sí i. ṣùgbọ́n ìdí mo má parí láti rẹ̀ láti ní ìlú ìwọ̀nsàtọ̀ tó bẹ́ẹ̀ bá ti lágbára bí ìrìnbẹ̀rẹ̀ sí i. àbára méjì àlejò lọ́kọ̀ rẹ̀ síra àmì dáhùn lára wa nìyẹn. ní títẹ̀ máa ń tẹ̀ kan ìjọba lórí láwùjọ lórí pé ọ̀pọ̀lọpọ̀ wọn là ń sọ ọ̀pọ̀ ní sáà káàkiri ọ̀pọ̀ ní sáà káàkiri aṣèlú àríṣe aláyé àrílé àbúrò ẹ̀ padà àbúrò ẹ̀ padà àbí abáyọmú nígbà ìwọlé mi àríṣe wa nípa ọ̀pọ̀ àlàyé mi àlàyé bá nípa ọ̀pọ̀ àlàyé àwa ní ayé àti àbáyé lé síbẹ̀síbẹ̀ àgbọ̀n àti àpàtẹ́rẹ́ rẹ̀ àpàtẹ́rẹ́ rẹ̀ ṣe kọ̀ pé àwọn tí wọ́n rọ́pà ló wa ó ní àwọn sọ́kùnrin tí wọ́n tó gbé wọn àwọn oṣìṣẹ́ àwọn ìpèníjà ní oríṣiríṣi àwọn wàhálà tó wọ́n ti wá ẹgbẹ́ ah, tí ẹ bá fẹ́ ṣàlàyé ọ̀nà tí ẹ lè pọ̀ lójú ó kàwé. ṣùgbọ́n ní ìgbà wa sí nílẹ̀ yìí nílẹ̀ náà a ń gbé ọ̀tọ̀ ní kọ́mọ̀ wọn bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ ní kébé ọ̀tọ̀ ní kọ́kàwé ó lè má bẹ pàtàkì lọ́wọ́ ara wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbígbà àtàkùn tó ní ìwọ̀n kà yìí tí wọ́n fẹ́ pé báwọn ti ta fún ti ta tọ̀ra jù pẹ̀lú pé ìkẹta onídìí ẹ̀dọ́ ló ti gbà lọ́wọ́ wa ìkẹta rẹ̀ wá rí ẹ̀dọ́ ló ti gbà wọ́n bá ti tó ọ̀sán wà lẹ́yìn ẹni lọ́wọ́ ń sọ nípa pé ẹni tí bá ń gbàgbọ́ láti tó tó kù sí ọ̀rọ̀ ọ̀fẹ́ àti àti tí o máa tẹ̀sí nínú ó ní kọ́lá yẹn ó ní ìfẹ̀fẹ̀ báyìí dèjé omi òun náà yọ lòpọ̀ sí i. tí ìdìbò ní bí wọn bá wọlé ìwé ẹ̀rọ yẹn ní tó ń pọ̀ yẹn wọ́n ti gba àlàbò nínú ìtayọ̀ rẹ̀ lọ́wọ́. ó ní bàtẹ́ rẹ̀ pé bẹ̀rẹ̀ ìfẹ́kọ́lẹ́tì mi ìpín tension and tension. Bí a ti náà wá parí màá bá pension ní ìta ìṣe fẹ́ẹ́ tẹ́lẹ̀ Gbogbo ẹni ní sọ ní pọ̀jù jẹ́ wọ́n ti ní àtẹ̀yìn ìrọ̀mẹ́lá àwọn ọ̀gá rẹ̀ lọ́sí ìkáyà tó ti parí. Á ẹni méje ni tí ń sọ̀rọ̀ ẹ̀sìnẹ́sì ni ń sọ̀rọ̀. Títí ní tí ń bọ̀ wá títí ìṣẹ́ làwọn tí ń bọ̀ wá lórí àwọn ọmọ àwọn ẹgbẹ́ ní àjù tí wọ́n bá àwọn ìyá ọkọ sílẹ̀ yìí. Ìṣòro fún tí sọ̀rọ̀ yìí ọ̀gá bàbá wọn ń àwọn èsì tó lẹsẹ wọn gbọ́ wọn máa ta àwọn ẹgbẹ́ tó lọ. àdìgbẹ̀rẹ̀ àkọ́wá nígbà àti ìta àti láàrá àbáyọ̀ òun àti ṣẹ́gun àti báyọ̀ ilẹ̀ síbẹ̀ lọ́sẹ̀ wà á ti lè padà lásìkò àti padà. ibi tí ṣèlú ọ̀pọ̀ fún àyíká ọwọ́ ayé olùwọ̀ látàrí rẹ̀ sí bàtà nígbà tí ìyá máa ń gbà dé ìsìn rẹ̀ nínú ayé fún olùkà jẹ̀nẹ̀rẹ̀ wà ní. olùkà jẹ̀nẹ̀rẹ̀ wà ní gbogbo àlàkọ̀jọ́ ọmọ bá ti sí lọ́dà àárọ̀ ó jẹ̀ sí àwọn àbúrò ọdún wo ó wá dúpọ̀ bẹ́ẹ̀ àti náà wọ́n lè fi lẹ́sìn ìjẹ́sìn bẹ́ẹ̀ ọmọ àwọn ẹ̀yà àti lẹ́kọ̀ọ́ òdì nílò tó bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ tó ìlú tó fà wọ́n lọ́wọ́ ẹbí tó wọ́n rẹ̀ rí ẹbí tó wọ́n rẹ̀ rí àtọ̀gbẹ́ tí àgbàgbà láta lọ́dà àwọn náà yìí dájú ó kò mọ́ àlá títí ẹ̀ẹ́dì tó wọ́n rẹ̀ wọ́n kọ́ rẹ̀ rárá ẹ̀ẹ́dì tó wọ́n rẹ̀ wọ́n rẹ̀ rárá ẹ̀ẹ́dì káàkiri ìpínlẹ̀ ọ̀la ọlọ́run ọba àlejò ọlá òun bẹ́ẹ̀ lọ́ba tó pa wá láti ṣe kákẹ́lẹ́ ẹni sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ rẹ̀ fẹ́lá òun bẹ́ẹ̀ ló ti pa wá láti ọ̀gbìn káàkà lórí ayé nígbà èdè ìtakò ara ó ní bí olùkọ́ òkúta ọ̀gbọ́n ayé adùn ayé ẹ̀rọ ìdílé ọ̀gbà ṣùgbọ́n pẹ̀sẹ̀ ẹ̀gbọ́n lẹ́gbẹ̀ẹ́ wà ní àkọ́ọ̀lá ń dàgbé nínú àwọn ìgbẹ́ká ẹgbẹ́ bí ìgbẹ́ lẹ́yìn tó bá dé kí lóòótọ́ ìgbẹ́ ọ̀gbọ́n ọ̀gbẹ́ fúlàn sínú àlejò ìgbẹ́ máa fi lè ilé ìwọ gbére tàbí lọ́pọ̀lọpọ̀ wa káàmù pariwo bá ti àlejò lọ́wọ́ àwọn àlejò náà sínú àlejò ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ń dákú sínú àlejò ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ ń dákú ẹgbẹ́ àwọn olùdókòwò lè ka oṣù tàyé kẹrin lórí tó kí n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìṣó ọ̀tá tí ọ̀tá tó lọ́wọ́ àlejò àìsókè àìsókè rẹ̀ yìí. àìsókè náà wá àìsókè rẹ̀ yìí. ọlọ́wọ́ wa ń wá ẹni wọ́n ní ìdájọ́ lọ́dún náà. òkú gbogbo alẹ́ tó ń bẹ̀rẹ̀ lò. ọwọ́ ta ẹ̀ láàánú. ọwọ́ ní mo lọ́nà ọlọ́run náà wọ́n ti rẹ̀ ọ̀ka ẹ̀sìn. òkú wọn lò ó fẹ́ mi lọ bàtà àtẹ̀là. kí ló lọ́ọ́ fọ́ọ́ mi lé ọ̀kú náà tó ń bẹ̀rẹ̀ sí. àpò àwọn ọmọ lọ́wọ́. ní kí ní ilé ìyàwó jẹ ó ní wá fi pa lọ́wọ́ bẹ́ẹ̀ olùpara tẹ́lẹ̀ wá lórí ìlànà ìṣẹ́ bákan náà pé nínú ètò wọ́n ti ń gbà lẹ́nu ọ̀gbọ́n ọ̀gbọ́n àtàkàtà ìlànà ìṣẹ̀lẹ̀ àti ìlú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àṣàyà òun bá ti ṣe ilé ọ̀gbọ́n mi wọn bá lè yọ̀ọ́ máa fi jáde gbogbo àwọn ẹ̀ pátápátá inú ìwé wọn já sí fún àwọn ìṣòro pápá ìdílé káàkiri kátàkárà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run yìí èsì ti ní ọlọ́run bá sọ lórí ẹ̀ àìlú bá fi lọ àwọn tí àwọn ènìyàn sọ lórí ẹ̀ káàkiri a sì mọ̀ pé tábàwà mọ́sálásí ọ̀rọ̀ ìdúró tí a ti dúró mọ́sálásí pẹ̀lú ọ̀sìn rẹ̀ ẹ̀rù àwọn ọ̀sùn wa káwọn káàkiri yálà iṣẹ́ ìdúró tàbí ìgbẹ́jì àwọn àwọn kan sọ wọn sí àwọn ẹ̀sìn ìjẹ́ wọn lọ láì fi jíjẹ lọ́wọ́ tí wọn lọ láì fi kò sí. wọ́n àti bí ẹ bá fẹ́ sí ìṣẹ́ wà wọ́n lù rẹ̀ fẹ́ sí ìṣọwọ́ òní ó ẹ̀ka ìṣẹ́ ó lè kó àti ṣẹ́nu nípa ọ̀hún sọ báyìí. ọ̀hún ṣe àyíwá lẹ́gbẹ̀ẹ́ wá ẹni lẹ́gbẹ̀ẹ́ àbí náà ayò ọ̀wá sáré ti ya ẹni ti ta rẹ̀ torí pé kíni ìṣèjọba ọ̀hún ṣe ni mo wà lẹ́rẹ̀ wọn. àbùkù ti ta rẹ̀ lórí ìdáyé nípa ọ̀gá anáàbá lórí ìdí ta ìdára tó o wà lọ́sí tó o yẹ kó máa wá sí ètò àìṣe tán nítorí kékeré òní ìdí àìṣe nàmbà wá. ó má jẹ́ pé ní pé tàwọn àkọsọ́lá ń tẹ̀sán láàmú àpolówó àwọn ẹ̀ ní ìṣòro àlàyé àkókò ìgbẹ́ni ayé wa lójú kò sí ìsúláàbò dá sí kò sí ìsúláàbò dá sí gbogbo báwo wà àtẹ̀lé pátápátá òun náà nípa àmúṣe òun náà ló dá sí láti náà ṣe é kí a máa rẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ ọba lórí ìyàlẹ́sọ̀ ọwọ́ àwọn àgbẹ̀rà lórí bíbá sí rẹ̀ kí wọ́n máa ń jẹ ká kí n tí ìlú ọjọ́ kí n tàbí àdẹ́bí káàtó ọba ọ̀la ìdẹ́bí nínú àmì kí n ìdẹ́bí àdẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìsọ̀rọ̀ ọ̀pọ̀ wà ní ọ̀gbẹ́dà ó ní àwọn ọ̀gbẹ́ pé ìlú ìjẹ tuntun wọn bá dé ìlú ọ̀gbà àgbàrá jù nínú àwọn ohun ẹ̀ ó láwọn èèyàn kí wọ́n á wọ́n fi ìpàdé bí wọ́n lè kó wọ́n lè lọ àti kò ní ìyá wọ́n lè lẹ́nu wọn bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ náà máa wọ̀ ìyá tí ó ti ní àtúmọ̀ yìí wọ́n ti bá ilẹ̀ ẹgbẹ́ ìmọ̀ràn rẹ̀ ní tó ń ti nínú ìlú ìlú náà lọ́wọ́ ẹ̀rù àyè kàmá wa láti mọ̀ nínú ẹgbẹ́ ọlọ́run tí wọ́n lè sọ ọ̀nà ọ̀rọ̀ láti gbọ́ àtẹ́yẹ ẹ̀sìn ọlọ́run bákan náà òun lè pe àwọn tó bá dé ní ó ní ìgbésẹ̀ náà àtẹ́yẹ tí wọ́n máa ń bẹ̀rẹ̀ àwọn tó bá dé sí ẹ̀ka ó lọ́wọ́ àtẹ́yẹ tí wọ́n máa ń sí ọ̀tá fún àwọn ẹgbẹ́ kí ló ń bẹ ní ma ṣiṣẹ́ ní fún àwọn ìṣòro ọ̀rọ̀ sílám kí ló ń ma bàbàrà rẹ̀ kí ló ma wá ní ọ̀dọ́ ọ̀rọ̀ àyẹ̀wò àmọ̀tọ́mọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sílám kí ló wá ń tún orí ìlànà rẹ̀ ní kíkà ní kíkọ ní rírọ̀ gbogbo àwọn èèyàn pátá nínú àmì ìgbé àdébà àkànbẹ sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò sílám ẹ̀rọ ọ̀rọ̀ àwọn afáàmù sílẹ̀ wọ́n ní àkùsẹ̀lẹ̀ wọn lórí pípa ìrọ̀lẹ́ ìdílé iṣẹ́ ọ̀rọ̀ ikú àti ìṣẹ̀ àti ìṣẹ̀dáṣẹ̀ ètò ọ̀dáṣẹ̀ tó ń tẹ́ àwọn ọ̀rẹ́ ìwọ̀n èrè lórí ìṣí wọn kò lọ́dọ̀ lọ́wọ́. أين هو خالد بلدان؟ أين هو كل يوم؟ نعم نعم إيش عن بعض الأوضاع؟ كل شيء يمكن يتأثيرهم إذا كان كل واحد من هذا الأوضاع يكون قوي أكثر من غيره في هذه الجزئية في هذه الجزئية في كل واحد ومن الأحسن في كل واحد في الأحسن أصبح في أصبح في كل شيء حديث عن الأوضاع ولا بد من تغيير من كل شيء من كتاب الحديث كل شيء أخره لله محمد صلى الله تعالى عليه وسلم وهو يكون في سنة صلى الله عليه وسلم حتى لو مات السنة عليه ما تجاري في شيء يقول عليه إن كان لنا أعطاء المسلمين عليهم اسم قوي àwọn àmìkíyè ní ìjà ní sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ ìsọ̀rọ̀ nù wọ́n fi àwọn ènìyàn sojú rẹ̀ kó o lè ní rárá wọ́n fi kí n fi ìjọba rẹ̀ fún òkúra ṣùgbọ́n tó kó o lè nípa nínú ẹ̀mí rárá wọ́n ti ṣe ìjọba àdéhùn sọ̀rọ̀ náà wọ̀ ẹ̀ka nítorí ẹ̀ ẹ̀ ṣe ìṣe ọkọ ọ̀rọ̀ ti ṣe wọ́n ti ṣe nílẹ̀ wọ́n ti ṣe tó báyìí náà àwọn fánákì tí wọ́n bá ti báyìí náà àwọn ọmọdé lọ wọ́n tó ń ṣe ọ̀rọ̀ lórí ìṣe ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀tà sílẹ̀ ọ̀tà sílẹ̀ ọwọ́ àwọn fánákì tí wọ́n máa máa ti تدوروا مع الحسين تدوروا مع التسليم تدوروا مع التسليم مثل محمد صلى الله عليه وسلم لم يكذبون كما قصوا عنه وما بارك الله وياكم القران العظيم ونفعنا الله واياكم لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد عباد الله استقيموا وتمسكوا بدين الله الأمين ولا تكفروا بكلها وبلادها ان القدر منقطعة الرجل محدودة وما يجري من فضل قد مبين وقريب مقيم من أجل ما يتحدى به وقيم حول المسلم وأنظمة معقولة حكمة وعقلية بعيدة عن دين الله ينبغي لمولاي المسلمين ان يقوموها بقوه واعلموا ان خير الكلام كلام الله وخير الحج علي محمد صلى الله عليه وسلم وشر الخير وكل وكل في بدعه وكل بدعه جلاله وكل جلاله في النار هذا كلام الله لا يكفي أقول في أحد الله عليه محمد صلى الله عليه وسلم قال الله عليكم في أهل الجنة أمر عليه عملية في سبيل كبيرة في سورة الله ولا إلى الرجيم ọjọ́ àtúndì ní nǹkan ọ̀rọ̀ àìsí ọ̀rọ̀ nípa àwọn èso èyí tí ń bẹ fún ìlera ní ọ̀wọ́ àwọn ìpínlẹ̀ àtìlẹ́ láti ń sọ kí ẹ̀ka ló ń gbé àtẹ́lẹ́ kí làwọn èso tí wọ́n jáde láti bẹ̀ bákan náà kí ni àwọn àmì táwọn àwòrán àwọn ìgbà kan tó ní òótọ́ ẹ̀mí nígbà ìgbà Muhammad sọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n fa àlọ́ òfin ìṣàkóso ara rẹ̀ tí òfin jẹ́ pé á káàpọ̀ gbà àwọn ẹ̀ nígbà méje ní ẹ̀yọ kúrò rẹ̀ sáyà láàrin wọn sẹ́lẹ̀. àbúrò òṣèlú àti ìṣẹ̀lẹ̀ parí káàpọ̀ máa múra gbogbo alẹ́ mi àtọwọ́ ẹ̀sìn náà wọ̀ àtọwọ́ búlù náà wọ̀ gbogbo wa alẹ́gbà lẹ́yìn ilé ìgbìmọ̀ ní kéèkì ní ẹ̀rẹ́gbà lẹ́yìn ọ̀gá ọ̀gá rẹ̀ sọ́yà ọ̀rọ̀ ọ̀ṣọ́ ayé lámẹ́ èyí lè gbọ́ gbọ́dọ̀ ńlá tí ó wà ní ẹ̀sìn tí ó fi kẹ́lẹ́ lọ sí sọ́kẹ̀rẹ̀ ara èyí sì wọ́n á bẹ́ẹ̀ yóò tún máa tẹ̀lé àná ṣọwọ́ wá wọ àwọn èèyàn sọ́dọ̀ ìṣòwò tún máa ti pé ìmúra ó lé nípa nípa àti àmẹ́ta àti ṣọwọ́ wá wọ àwọn èèyàn ṣùgbọ́n ìkànnì káàrá àti lórí wọ́n ní láti ká ń tọ̀ òun yóò máa fi lu àti ẹni tó rẹ̀ tó ní ìjà nípa Muhammad ṣọwọ́ wá wọ àwọn èèyàn sọ́dọ̀ ìṣòwò tún máa tẹ̀lé àná ṣọwọ́ wá wọ àti gbogbo ẹgbẹ́ pé ayé wọn kàn lẹ́yìn. Gbogbo ọmọ bíbí àjọ ìpátá èyí ló fara fún ẹ. Gbogbo ẹ̀rọ ìpátá èsì ló kó pàpà. Bákan àdìsọ́lá ìbá tó wá sáké èsì nínú àwọn kẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè wa. Àwọn ìwé nínú àwọn ètò ìṣẹ̀lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà pé kí ètò NYC program tí wọ́n lọ sọ̀rọ̀ pé ọmọ ọlọ́sàn kọ́pà tí wọ́n wà ní káàmù àwọn méjì tí wọ́n ti jáde kó ní káàmù nítorí pé wọ́n lọ fẹ́ tó wọ́n wọ́n sí nyc ti fi àfún wọn. tó wọ́n yàtọ̀ ní pé nyc gbogbo ìsúkúrọ̀ kan ní pé wọ́n gbé kalẹ̀ lórí bọ́lọ́ wọ́n gbé kalẹ̀ lórí bọ́lọ́ tó wọ́n lè pé láàárọ̀ ẹ̀ ìfisọ̀tì wáyé tí mo sọ jáde kó wá sọ̀rọ̀ tàbí kí títẹ́ mi jáde kó wá pè fún wa nípa àwọn nǹkan yẹn bí ọ̀sán tí mo fẹ́ àìlẹ́ mi kìí ti ló ń gbé èyí tí ó ta ìlẹ́gbẹ́ wọn ti lò ìwọ́n ń gbé. bí ẹ bá ti lọ sí kàm ẹwà ẹ̀ ti kàm yóò mọ̀ pé the life there is totally animalistic life animalistic life ìlẹ́nu. Ibi tó yí ẹ̀sìn tó ń bá ń bá wọ̀ wá láàrin two or three weeks wọ́n ti ṣe náà sàn wọ́n ti sàwọn ẹ̀gbọ́n ìnáwó. ọ̀pẹ́ ẹ̀sìn ní ayọ̀ṣẹ́ máa rẹ̀ sí wọ̀ káàmì bẹ̀rẹ̀ lápẹ́. ayọ̀ṣẹ́ three weeks wọ́n lè lo àdúgbò nígbà tí wọ́n máa ń gbé bìẹ̀. àtúnyẹ púpọ̀lù ti bẹ́ẹ̀ pẹ̀lú ìfipalẹ̀ rẹ̀. ó sì ń bọ̀ lọ́wọ́ bọ́ọ̀dù ẹ̀ ń wá ìlú àwọn tó ń ra kalẹ̀ fún wọn tó ń ra kalẹ̀ nínú ìdí wọn àwọn ọdún yẹn wọn pè ní bẹ́ẹ̀ dubai méjì wọn pè ní bọ́ọ̀kà méjì ìdí tó rẹ̀ bẹ́ẹ̀ tó sọ wọ́n ti wà nínú káàkiri kọ́ ọ̀rọ̀ káàkiri gbogbo wa bọ́ọ̀kà ọ̀yìnmáàlì tó ń pè bọ́ọ̀kà ní kó máa wọ̀ káàkiri èkú náà obìnrin màtíọ̀ kí wọ́n tó kọ́ máa wọ bọ́ọ̀kà káàkiri kó máa wọ bẹ́ẹ̀ káàkiri. ìwádìí sẹ́yìn díẹ̀ wáyé máa ń kó báyìí yẹn. nínú káàmù àwọn tó wá lè lo gírígì ọkùnrin láwọn obìnrin bẹ́ẹ̀ sí ní àwọn ọmọ wa wọ̀ èyí tó wà nínú ẹgbẹ́ nínú wọ̀ èyí tó yíwọ̀ wọ́n fi lọ́nà ọ̀lẹ́ àwọn òfin wọ̀ èyí tó bá wọn kó afọ yálà yóò tàbí náà pàtíkì wọn lọ ọkọ̀ dáadáa pẹ̀lú pàtíkì wọn ni wọ́n tún jẹ́ ìdílé ìwọ́n tún jẹ káàkiri bí ìpàdé tí wọ́n ní lẹ́sìn rẹ̀ díẹ̀ tó lò ọkùnrin òṣèlú ìdòwò yẹn láàrin àti pé kìnìún wọ́n tún pàtíkì wọn. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ẹ̀ fún ìṣẹ́ fún un láti. wọ́n ẹ̀ fún ìṣẹ́ àgbẹ̀dìṣe yóò sọ tó lágbára tó lágbára bí ìbá ti ẹ̀ tọ́lọ̀ bá sáà yìí. bí ìbá ti yẹn bá ti lẹ́kọ̀ọ́ so ọlọ́run á tẹ̀síwá di ara fún yẹn àti tọ́lọ́ bá ti kò ń yẹ lọ́rùn ìwà títà láàrin àsìkò ní ọ̀nà àkàrà púpọ̀ ẹ ò tó kú bẹ́ẹ̀ lọ́rùn. títí tó kú ní ẹ̀rọ kọjá lé àwọn olóògbé àwọn ṣe mẹ́rin ilẹ̀ wọ́n tẹ̀lé kalẹ̀ tí wọ́n máa kọ́ máa sọ káàkiri ìyẹn lẹ́yìn pàdé máa wọ lẹ́yìn ìfọ̀ aláìsẹ̀ táwọn máa papọ̀ táwọn máa wọ táwọn máa wọ ṣe báyà ìfàwọn ìlẹ̀ ni wọ́n mú káàkiri òṣèlú àti báyà pé ayé ìrẹ̀kú báyà wọn tó máa ń lẹ́yìn àtòyẹ̀ bíi mẹ́rin ṣùgbọ́n tí ẹ bá ní ilé jẹ́ sí ìyẹ̀jù á ní wọ́n tẹ̀lé ẹ̀ fún ẹ̀fọ́ àwọn òkú rẹ̀ lára àkọyẹ ibi tó gbélé. so now káwá pé àwọn obìnrin rẹ̀ ti gba ìdòwé àwọn òṣèlú ọ̀sẹ̀ àwọn òṣèlú sábà ìdánwò bá wọn pé ó ta ojúṣe àwọn tó lọ sí tẹ̀lé wọn wọ́n lè ta àdéhùn sí mi ṣùgbọ́n àtàrà bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ìgbà àwọn ọ̀sẹ̀ kí ni àwọn tí wọ́n ti wọ́n ti wọn tí wọ́n ti ti ti wọn ó ti di fún wọn. tó o dẹ̀ gbé kan wọn láti máa sọ ata lójú ẹ̀. tó yàtọ̀ sí kan àwọn olùdílé fún ara wa àwọn yóò bá wọn tẹ́wà ìṣòṣe. èyí tẹ́wà ìṣe òkú wọn bí wọ́n ta orin ní ṣé ìmúra ẹ̀sùn ó ti ta kọ́kọ́ ṣẹ̀ṣì nàìjíríà ni kí ẹ̀ wọ́n ṣe kára nàìjíríà wọn ni. àwọn ọmọ ọjà àdúgbò ń kọ́ sórí èdè wa ẹlẹ́sìn wa ni pé títí ìlú ẹ̀dá ọ̀sán àwọn agbára ta àwọn sáǹtẹ̀ náà mọ́rọ̀ sẹ́yìn ìjọba ọ̀túnṣe lórí ọ̀rọ̀ jáàmù. ìjọba ọ̀túnṣe ní mùsùlùmí tẹ̀lé lọ́dún òfin àwọn mọ́rọ̀ jáàmù. káàmù náà ṣe wọ́n jẹ́ ara wọn tí ìlẹ́gbẹ̀rẹ̀ sàníba. bí wọ́n jẹ́ ara wọn pé àwọn àwọn jẹ́ báyìí láàrin tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ yóò tẹ̀wọ́ ìtẹ́ǹdì ní nọ́ọ̀sì bẹ́ẹ̀ international school tí wọ́n kọ́ bá ọmọ láti lò jẹ́ tí wọ́n ní àwọn ọmọ ìbò yẹ. wọ́n ní àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n orí ìfọ̀dọ́ ìfọ̀dọ́ lọ sí abẹ́ ń tí wọ́n wọ́n àwọn ọmọ yẹn wọ́n wọ̀fà oníṣẹ́ ọ̀hánà yá ìdí bá ní ìlú ó yẹ ká máa bá ìjẹ ká bá ìjẹ pátápátá ìjẹ ó yẹ ká dá ní. ìdí ẹ̀rọ ìwà gbẹ́ta yìí a ní àwọn aláàbẹ̀ mùsùlùmí ni wọ́n tí wọ́n á ń wò lókè yìí. títí tẹ̀ máa bá tó lè ní ẹ̀sẹ̀rẹ̀ lókè àtọ́lẹ̀ fa. gbogbo ìyẹn wọ́n ti rí báyìí láti jọ yìí. wọ́n ní gbogbo oríṣi àwọn abúlé wọn kọ̀ wá wà báyìí. nígbà tí wọ́n ká wọn fi rí kéèkì tí wọ́n ní máa pẹ̀lú pé ó ń lò kọ́ ọ̀rọ̀ láti ìwé tó ẹni ilé wọn ò ní jẹ́ tó kúrò nínú àwọn àdìgbò àwọn tó ṣe tó bá ìfọ̀rọ̀ wá pọ̀ wọ́n rò pé ṣe ọ̀nà pẹ̀lú ìgbègbà tí ó jẹ́ tó ọ̀nà káàmù tó ti kú fún sẹ́yìn rẹ̀ wọn. torí pé èyí wọn ṣe tó bẹ̀rẹ̀ ti já kanga ìlọ́wọ́ ẹ̀kọ́ ní àwọn mí mẹ́ láti máa ṣe jẹun. abúlé wà ó wá ní ìwòye gbọ́ sáwà orílẹ̀-èdè rẹ́sẹ̀tì wá sí àwọn ọmọ onílẹ̀ òṣèlú rẹ̀ ó mọ sáwà wá ó wá ní ìmáyìíṣẹ́ ní kíní ó sì ta kó ìwòye lọ sọ́gà tó ó tún wá wọ mí nìyẹn bíbi pé bàbá alùpàtọ́ mi ò bí ìgbìmọ̀ òṣèlú wọ́n ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn wá oríṣi àwọn ènìyàn wọ́n bá wọn láyé wọ́n sọ̀pọ̀tì lórí ẹ̀ wọ́n fi bọ́ọ̀tì obìnrin yẹn pé ó wọ ṣáwùmá ìgbà tí wọ́n kó gbèsè wọ́n dá sí àwọn abájá tòun ẹni náà ti jà ní ẹ̀ lọ gbogbo bí ẹ̀ tó wà padà pé òun máa ń kọ́ àwọn ìjà wọ́n ní àwọn aláwọ̀ tó pé mo máa lọ pé kò lọ hàn tó bá tó àsìkò kó wá gba gbóngbó lẹ́ta rẹ̀ ẹ̀wọ̀n tó bá yẹn. Wọ́n ní bí àwọn tí wọ́n máa kọ́ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àti kí ni àwọn ọ̀rẹ́ ìjọba bẹ́ẹ̀ ṣe é? Wọ́n ò èló jẹ́ pé ìyẹn tó lẹ́kọ̀ọ́ dáadáa tí ọba kẹ́kọ̀ọ́ tó bá kàn lọ gbogbo àpẹẹrẹ bá rẹ ó bọ̀ láti rẹ pé ẹni tí ìlú bá tù jẹ sáyé lọ bá pé tí ọba sì rẹ jẹ ara rẹ bí ó kò ní ilé yẹn ní kò kò ní bá ìlú ayé lọ bí ó wá pẹ́ ẹ̀rọ lọ́wọ́ olùdókòwò lọ́wọ́ bí ìkẹrẹ káyọ̀ yẹn olùdókòwò ìgbẹ́ ìgbẹ́ ìgbà ó kúkú mùsùlùmí ẹ̀jẹ̀ kan mọ́ táǹtì láti ìdí àwọn ọmọ wa kò sí káwọn àwọn ìṣe àìsàn ìjàlá fún àwọn táwọn ní. nínú àwọn àbúrò máa rẹ ẹwọ káwọn ọmọ ìdíkú máa rẹ ẹwọ ṣùgbọ́n àwọn ọ̀dà ìṣọ̀ fi dára ní òbí bá wọn ní òkú bá wọn wọn kò sàn lọ. ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba tó bá ti sọ̀rọ̀ wọn àlùfẹ́ sínú ìdí tó ń lọ mẹ́rin ìgbà wọn tó yíyá tó bá rí ìgbà yẹn nínú mẹ́rin ọlọ́run àti àtijọ́ wọn náà alága ọlọ́run náà ọjọ́ àti wọ́n ti sáré wọn náà sínú ọ̀sẹ̀ ní ọlọ́mọdé láti ní ẹ̀gbọ́n wa ọ̀pọ̀lọpọ̀ wọn ìṣẹ́ ìjà fún láyé àwọn òṣìṣẹ́ ẹ̀jẹ̀ fún wa ọ̀là àjọ ọlọ́mọdé ìwé rẹ̀ wọ́n gbà ní àwọn sílẹ̀ ìṣòro ẹ̀rọ sílẹ̀ táwọn ọ̀gbìn ẹ̀rọ sílẹ̀ táwọn ọ̀gbìn àwọn ọ̀gbìn náà وطنا في جناتها وسجد خلافه السنه وسنه الاخرين اللهم اني نسالك الهدى والتقى اللهم اني نسالك الهدى والتقى اللهم اني نسالك الهدى والتقى ربنا لا تزغ بنا بعد اذ هديتنا وهب من لدنك رحمه انك انت الوهاب اللهم لا يضر سهل البلاء وضرب الشيطان وسوء القضاء وشماعه الاعداء وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك